عليه وسلم أجابكم الله عليكم بكي الله قول عليكم الله ثم قال هو محمد صلى الله عليه وسلم وعن سعيد وعن ابي سعيد الخدري رضي الله عنه gba àdéhùn ìdí ọlẹ́ka yìí wọ́n gba tọ́lọ àbúkárì àyẹ̀kọ́dẹ̀rẹ́ ìyọlọ́pàá ayọ́mọ̀sí. àbúkárì ní àná ọdúnlá tó dájú ọjọ́ ọkùnrin máa lọ́wọ́ bá ti sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sẹ̀lẹ̀. ọ̀ arákùnrin àwọn àti ìyá ọ̀rọ̀ tó lọ́ lọ́ọ̀ òkè owó sí ọlọ́run. إن لي جارية أمرني يوما وأنا أنزل عنها وأنا أكره أن تحمل وأنا أريد ما تريد بالله قل يا رجلي ممن تحقق بالله أما بكيني bí ó bá kú díẹ̀ bí àkọjá sára mi nígbà tí wọ́n ti àlùkọ́lọ́ ẹ̀rọ alábẹ̀rẹ̀ náà ní wàá yọ abẹ́rẹ́ ní ara rẹ̀. òkè ìtàn ìyọ̀bù ṣáàjà òun akọ́lá wọn yẹ̀rù fi sọ pé andrew arms àlùmọ̀ òkúta sọ̀rọ̀. yóò fẹ́ kí mo ṣe yí nígbà pé. èèyàn lówó pa ọmọ ẹni. قال عليه الصلاة والسلام كذب اليهود ودعا اليهود ورفع لو أراد الله أن يخلقه ما استطاع أن تصفه ويقول الله تعالى láti dá ẹ̀dá látara àtọ̀ tí wọ́n sọ yìí. èyí tí èyí ti yí òkú ní bọ́lá ọba láti أحمد وأبو داود وطاقلة وابن التأخير والتحويل ورجاله من قال إجابة حديثي وكيله وعن الله عنه هو أبو الله عليه وسلم قلنا كن قال قل كنا على عهد رسول الله صلى الله عليه وسلم والقرآن ينزل كان الله ونبى محمد صلى الله عليه وسلم أما أن سمع يا kọjá tó bá kú lẹ́sìn yàtọ̀ jáde àwọn ورحمة الله وبركاته محمد صلى الله عليه وسلم والقرآن اليوم وأنت تفعله يعني في واحد هو أسأل الله بقى طول القرآن أي طول الحديث ولو كان ولو كان شيئا يبلى عنه لنهى عنه القرآن فتوضع فبالأمر قل كنت في kòlùmánì pọ̀ fún wa ní àbí kọ́lọ́ wọn fẹ́ àárọ̀ fún wa عبارتهما ولمسلم من àtàkì مسلم ni وبلغ ذلك النبي صلى الله عليه وسلم بلغ الانهاء عنه فسأل سيدي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم يزيد ومن كان حسين حرام فلا مسلمين wọ́n bá wọn àdéhùn ní àti àdéhùn sí àti sáfẹ́ẹ̀tì ní àdáńkẹ́lá àdáńkẹ́lá ẹ̀ẹ́dì ìrùnà ọlọ́pẹ́ ní sàmáwò ìyẹn ti káàrọ̀ sí ká àdéhùn ọ̀pọ̀lọpọ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ti sọ. kí àdéhùn wá báyìí àkọ́kọ́ gbogbo àwọn àdéhùn yìí làwọn afáàfọ́ pé àdéhùn ọlọ́pẹ́ àdéhùn tó sì kẹ̀lé فانت ذلك كما أعطانا في أعطانا في الدرس بين الحديث وفي الفات من حديثه لكن عقب تدور Ibùdó ẹ̀jẹ̀ ń pa àdéhùn yìí ìgbà àbọ̀. Ṣé ló ní kí láńkìrì yìí lánàá lò? Sọ̀rọ̀ afárá pa àdéhùn yìí ti kọ́ ọba bí ní ìlú dé lò. Ìgbésà náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ sẹ́ńtà tó sọ̀rọ̀ nìyí. nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa pé ó sọ pé dáhàlì ìtàlẹ̀ wà lórí ọ̀hìn gbígbà pé ìmọ̀ rin ọmọ ìrànlọ́lẹ̀ tó kú yẹ ni. wọ́n ní sí àwọn ní sọ táwọn sọ bá ti gbọ́ yé pẹ̀lú bí àtẹ́sí ti sọ pẹ̀lú ahọ́n rẹ̀ ètùtù sí i. èyí ti ṣe sẹ́yìn àwọn ọmọ alábi ṣe alábi ṣe bá tẹ̀lé pẹ́pà ní sílẹ̀ ìbàdà. kí wọ́n á bẹ́ẹ̀ bá tẹ̀lé sílẹ̀ ìbàdà. كان من دنيا وقول جابر رضي الله تعالى عنه قول كل في ان السلطان السلطان السلطان عوات القوم في عوات الدين النبي صلى الله عليه وسلم ليس القوم في عوات السلطان كل في الكفار أطاع ابن القيم رحمه الله تعالى wọn àwọn sàábíà Ànábì sallallahu alaihi wa sallam ìtẹ́ta ń gbọ́ yé rè pé kéèyàn máa ń ṣerú tó báyìí kò ní ti àwọn àgbóyàwó sàábà yìí. tí bá rẹ gbàgbọ́ yìí àbàtàjẹ́ mùsùlùmí àgbọ́yé ọgbọ́ rẹ̀ lọ sí àwọn sọ̀hábà àwọn sọ̀hábà gbà pé káwọn tẹ̀lé sọ̀bá yìí kò tẹ̀lé ti àrọ́ àmọ́ wọ́n ní àwọn àgbọ́yé kan ní abẹ́ rẹ̀ tí wọ́n gbọ̀rọ̀ ní àgbọ́yé lábẹ́ rẹ̀ ṣùgbọ́n àgbọ́yé jẹ́ orí sáfù àwọn sábẹ́ àdìsọ̀lọ́wọ́ àyẹ̀wò tẹ̀lé láti dá ẹ̀dá látara àtọ̀ tó fẹ́ jáde lára tiẹ̀ tí wọ́n sáré yọ̀ọ̀nì àdébí sọ̀rọ̀ bá wà ẹ̀rọ sẹ́lẹ̀ ó ní má má ìtàkùn àǹtọ̀tì màwù ọ̀ tó fẹ́ kọ́ nípa ọmọdé dáradára rẹ̀. kí wọ́n tí wọ́n ní kí wọ́n sọ pé owó yọ èyí tọ́nà ọba tó ní ìdí bẹ́ẹ̀ yóò ti sáré kọ́ọ̀tì. ìgbẹ́ta àgbọ̀dọ̀ ìlú ẹ̀rọ sẹ́gbà pé kò ti bẹ́ẹ̀ tọ́lọ́ máa fẹ́ dá ẹ̀dá òkèlè òkọ́dé láti rìn yìí láti dá àwọn òfin tẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àlẹ́wọ̀n ọ̀gbọ̀n sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sẹ̀lẹ̀. ó kàn ní àwọn àgbọ̀yé kan lórí ẹ̀ ń bá ẹgbẹ́ wáyé pé ẹrú lèyìn abẹ́ ṣe é fún ẹkú jáde ní ẹgbẹ́ aláàbòrò jáde sọ̀rọ̀ ọ̀sán náà ẹrú rẹ̀ ní ẹrú tó bá jẹ́ obìnrin èèyàn lẹ́kọ̀ọ́ láti máa fún ma tó bá jẹ́ ẹrú ni kò ní fẹ́ gbà ẹ̀ka lọ́dọ̀ ẹrú kó sọ pé ọ̀gbọ́ mo fẹ́ fi kan yìí o àmọ́ ẹ̀mí dá àkọsọ ọ̀la. àwọn pàdé sí ìyàwó wa ni ìyàwó ilé wa á jọ ní àgbẹ̀mẹ̀tì lórí ẹ̀ pé òun náà láwọn ẹ̀kọ́ òun náà láwọn àtọ̀nà tó fẹ́ gbà láwọn ìṣẹ̀lẹ̀ fún ẹ̀ kó sábà bí a lè má fi kú tó a jọ ní ìfẹ́ kò ní irú bẹ́ẹ̀ tó bá ní tó kò sí tó burú bẹ́ẹ̀. na bóòlù àgbàbẹ́ kàn sí àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú àwọn ọ̀nà táwọn ẹni gba ṣe lónìí ìkọ́ sábà wo ní dáadáa a lè fẹ́ gbọ́ sáńpẹ̀ ní family plan torí àwọn tí wọ́n náà ń ṣe wọ́n láwọn òfẹ́ gbọ́dọ̀ sí àwọn òfẹ́ kọ́ mẹ́ta ìlànà rẹ̀ abẹ́rẹ́ táwọn ẹni gba lónìí ṣe àwọn ìtàláwọn ẹni lónìí ti ta lábẹ́rẹ́ ta ní gbogbo ẹ̀ṣẹ̀ ọmọ ẹni ṣùgbọ́n wọn pé àwọn ṣẹ̀ríà ṣẹ̀ríà ò ta kó nǹkan tá à ń pè ní family plan kò ní káwọn plan ní family dábẹ́sẹ̀ ní family plan ló pé kéèyàn plan ní family ṣẹ̀ríà ò ta kó tó bá ti di àwọn ní ọ̀nà tí ṣẹ̀ríà ti kalẹ̀ àwọn tábà jẹ́ tuntun ní ìlànà ṣẹ̀ríà yìí lánàá lọ́rọ̀ lọ́rọ̀ ṣẹ̀ríà káàkiri ti ọmọ ọba ní ìgbà sáwọn ìpínlẹ̀ à ń tẹ̀lé lánàá tó ọba àdúgbò àwọn ìpínlẹ̀ mi à alákọ̀ọ́kọ́ òun ni pé mùsùlùmí ò gbọdọ̀ fi gbèdéke sílé ìgbé ìgbé bí lọ́mọ ìsìlámù ọ̀gbà láyé náà ìsìlámù ọ̀gbà láyé pé ìfẹ́ sí ju ọmọ mẹ́ta lọ ọ̀gbọ̀rọ̀ tó bẹ́ẹ̀ láyé rẹ̀ wọ́n tó jẹ́ kùsùgbọ̀n tó bẹ́ẹ̀ ìsìlámù ọ̀gbà láyé rẹ̀ ìfẹ́ sí ju méjì lọ lóde ti báyìí ìfẹ́ sí ju bẹ́ẹ̀ lógún lọ lóde ti báyìí ọ̀gbọ̀rọ̀ tó bẹ́ẹ̀ àmọ́ ìsìlámù láti fi àlàfo sáàárín àwọn ọmọ tí ó wà lẹ́lẹ́lẹ́ àdínkẹ́kọ̀ ohun aláǹfààní rẹ̀ tí ó sì fi gbèdéke tí ọdún kan ní bá jẹ́ ọdún kìíní ní bá jẹ́ ọdún kẹta ní bá jẹ́ ọdún mẹ́rin ní bá jẹ́ márùn-ún ní bá jẹ́ ìgbà bí ikò ìlú wáyé lọ́dún tó báyìí. Ìṣẹ̀lẹ̀ òfin ní ìwòmọ̀. Àmọ́ títẹ̀ yára ṣe ní ìwòmọ̀ ló fi pàbọ́ ìfẹ́ kó ju ìlú báyìí alákòólé ní ìlànà kan pé ìlànà fẹ́rẹ̀ wà tuwa ẹ̀rẹ́ ní káma bí lọ máa bí lọ máa bí lọ máa bí lọ àmọ́ bẹ́ẹ̀ náà tẹ̀lé bẹ́ẹ̀ lọ káma tẹ̀lé àmọ̀ sí ọlọ́wọ́ bá yóò mọ̀ ẹja fi pé tí a bá ti máa ní àníyàn tẹ̀lé ju bẹ́ẹ̀ lọ ìsàlẹ̀ ni wọ́n ń sọ gẹ́gẹ́rẹ́ rẹ̀ àdùwà tó lè kọ́ mi wọ́n nà ọ̀run ọ̀fẹ́ kó wáyé rárá ọ̀run pàánù ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn sábà ní wọn lò lónìí láti dènà kí omi wọn wà. ìyẹn tó tó lẹ́tọ̀ọ́ láti tẹ̀lé lẹ́yìn tí wọ́n tó lórí ayélujára sọ̀rọ̀ náà wà ní ọ̀sẹ̀lẹ̀ tó lẹ́tọ̀ọ́ láti lo nǹkan míì àbí láti wá ọ̀nà míì káàrò gbólé ọ̀rọ̀ fún wa nígbà tó ti tí ò fi ní jẹ́ kí àtọ̀ wa kó di ọ̀sán. tó pẹ̀lú pẹ̀lú àwọn àbá ọlọ́dún yìí wọ́n tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ó lẹ́kọ̀ọ́ ní àtìlẹ́ gba ọ̀nà míì ní ti ti kan míì tó bí àtọ̀ yìí onílé yìí tí ó ti di ọmọ lọ́dọ̀ ẹ̀wà tí a tó tó ní owó ju abẹ́ ẹ̀ jáde tó wọ́n ló lẹ́kọ̀ọ́. àwọn ìwà lẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn àbá òkú òkú òtúlẹ̀ gbàdúrà ní gbogbo àwọn ọ̀nà táyì máa fi ń ṣe é àwọn bá gbìyànjú wọn béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ni ìrìnàjò tẹ́ mi léyìí kí láǹfààní tẹ́ mi léyìí bó lè ní náà wọn bá ìgbà ìgbà ìdílé yọ̀ọ̀ta ìgbà ìgbà ìdílé yọ̀ọ̀ta ìgbà ìgbà ìdílé yọ̀ọ̀ta. gbogbo ọ̀nà táwọn ẹbí ń gbà ṣe family plan lónìí ìgbà jẹ́ pé ìdílẹ̀fẹ́ padà tó dún náà ni tó wà níbi wọn ní gbogbo ọ̀nà ọ̀dà ájú lè ṣe mo pariwo káàkiri fún wa ní ilé lórí ẹni sọ̀rọ̀ lórí ẹni báyìí ẹni báyìí èyí dábíyá ìdójú ara gbogbo lórí wàhálà lọ́la ni wọ́n já mọ̀ pé ewu ti ń bẹ́ẹ̀ wàhálà ti bẹ́ẹ̀ ìnira ti bẹ́ẹ̀ ó pọ̀ ju àwọn àtàfẹ́ nílẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ lébi lè tọ́ náà ni wọ́n máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó kéèyàn bí náà sí wọ́n lè dáhùn ẹ̀kọ́ fẹ́ fúyẹ́ díẹ̀ fúyẹ́ pé òun náà ní aburú àmàbúrò tó àǹfààní rẹ̀ bàbá ti di aburú sára ń fà yìí nínú sẹ̀ríà tí aburú bá ti ju àǹfààní lọ wọ́n gbà láì ní ẹ̀jẹ̀ ìpínlẹ̀ lónìí obìnrin tó ti ní ìlú kọ́ńdọ̀mù àbí wọ́n tẹ̀lé àbá òní kọ́ńdọ̀mù ló lọ́ọ́ gbóló rẹ̀ sí ọ̀pọ̀ ẹ̀rọ àti ẹ̀rọ tó wọ́n lu kọ́ńdọ̀ yìí náà pè ní family plan náà wọ́n ti wọ́n ti tẹ̀ bọ́ọ̀lù náà kéré ẹlẹ́kùnrin ọlọ́ọ̀ èmi kọ́ńdọ̀ lọ́wọ́ mi ìhàjẹ́gẹ́gẹ́ owó àtọwọ́ náà tẹ̀gbẹ́ wọn ní kẹfẹ́ ti dì náà sòwò kẹfẹ́ ìpapọ̀ kàdó wọ́n ní fẹ́ra wọn lọ́wọ́ sí lóòrùn bá táwọn ìnáwó sí pé ẹ̀bà fún ewu bẹ́ẹ̀ ìgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ sí àbá gbogbo ayé ń bọ̀ tó wọ́n ti ya fọ́tò ìlọ́pọ̀lọ́ pé abúlé àwọn ẹ̀mẹ́ ṣe tó bá ti dèrè tó wí lé lórí ìwádìí tó tọ̀ sí báyìí àmọ́ ìkú dá káwọn bá mi dá tó mú wa lọ́wọ́ òní tí wọ́n ń ṣe lórí ẹ̀dá nígbà Muhammad sallallahu alaihi wasallam tí kò wá ní sọ̀kà ìbáṣepọ̀ náà tó wá ní wọn bá ní sallallahu alaihi wasallam tó sọ̀ wọn. wọ́n kí àtọ́báfẹ́ jáde ìrìnàjò abẹ́yẹn lọ́dọ̀ mara ìwúyà lọ́wọ́ sára àlọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àlọ́ لا إله إلا tó lè rò borí kò bá jẹ́ mùsùlùmí ni àbí èdè alábẹ̀rẹ̀ àmọ́ kò borí téèyàn lè kéwọn bẹ́ẹ̀ yálà ọkùnrin àbúbẹ̀rẹ̀ téèyàn lè kéwọn níbi tí ohun tó tó lè bẹ́ẹ̀ tó lè borí ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ kátà tó lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó tọ́ tó lè bẹ́ẹ̀ a lè kéwọn níbi tí obìnrin wà tí ó ti borí obìnrin kéwọn bẹ́ẹ̀ ọkùnrin kéwọn bẹ́ẹ̀ àìkórí sí ẹ̀rọ afẹ́kẹ̀ alámẹ́rin amáyẹ̀rọ ẹni obìnrin tó tó bẹ̀rẹ̀ rẹ̀ kí o fún ara rẹ̀ ó gbọ́dọ̀ bọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àtúntò lára rẹ̀ kọ́lọ̀ mọ̀ ẹ̀rọ ìjẹun bẹ́ẹ̀ lọ́kùnrin náà ọlọ́wọ́ bá rẹ̀. rẹ̀ ya tẹ́ máa rá wọn ìkọ̀kan lára rẹ̀ tó tó lé pẹ̀lẹ́ pé kí o ti òun náà tó lé àwọn ìkọ̀ pé ìkọ̀kan lára rẹ̀ wọn hàn bẹ́ẹ̀ láti náà tó lọ sí tó bá jẹ́ sí àwọn ibi tó yá lára rẹ̀ yìí àwọn ibi tí wọ́n á bò tó bá ti sìn nínú ni tó bá ti bò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti òun náà tó bá ti ìwé bẹ́ẹ̀ àpòtò ìdí ọlọ́run ìlú àkọ́bẹ́ẹ̀. اللهم لا عليكم السلام ṣe kéyìn so àwọn akẹ́lẹ́ òjò pé wọ́n máa ń ṣe pẹ̀lú làálì tòun ní ya àwọn tó lè di àwọn ọlọ́run sára àlẹ́ sọ̀rọ̀ àdébí orí tí ó nà á tó pọ̀ nǹkan tó lè ó ṣe ó ṣe parẹ́ tó wà nínú yìí àmọ́ nǹkan tí àkànṣe báwọn obìnrin kò fi hàn tó wà nínú yìí tí wọn ò fi máa ń jẹ́ ọ̀tara rẹ̀ olùkó jẹ́ pé àwọn ẹni tó bá ti gbà lọ́wọ́ náà kó jẹ́ pé tó bá fẹ́ jáde ìsìn àyẹ ìgbọ̀rọ̀ fún wa kálẹ̀ ẹ̀rọ yà sí ìwé ẹgbẹ́ ìfẹ́ jáde kó lè bàbá rẹ̀ tó tó bàlágà àfẹ́jáde kó lè ọkọ rẹ̀ kó wọ sọ́ọ̀sì sí ìlú ayé ẹ̀ẹ́dì olùkọ́ ẹni wọn àwọn olùkọ́ lè dé ọmọ ọ̀rẹ́ ẹlẹ́ tó bá ti di ìgbà tí kò gbogbo ọ̀rọ̀ tí omi bá ti láyé ìlú ọ̀pọ̀ ìlú ọ̀rọ̀ sí. Òṣùpá tí wọ́n yẹ kí wọ́n jáde bẹ́ẹ̀ wọ́n ń lan fún àwọn ẹ̀rọ lára wọn wọ́n máa jẹ pé ó Ọlọ́run tààlà àlàyé sọ̀rọ̀. Ọlọ́run tààlà mọ́ àìsàn ọjọ́ ọlọ́dọ̀ láàrin ó àlejò ṣe pé wọ́n lé láàyè ìdílé àwọn ọmọ àlejò kan fún ìlà òun rẹ̀ náà bẹ́ẹ̀ máa ti kó ìlà tó pásítọ́ náà ló kó ìlà rẹ̀ kò tó lè bá wọ́n gbàyè ṣe ìtàláàlì tó bá ti ọkọ̀ obìnrin náà máa wò ó pé tọkọ̀ mi fẹ́ àbọ̀kọ̀ tó fẹ́ òun náà yìí tí tọkọ̀ bá ti fẹ́ òun náà lónìí wọ́n ló fẹ́ lọ́kọ̀ láti kó ṣe ẹgbẹ́ kò ní ti máa ń ọ̀pẹ́ ti àwọn lábẹ́rẹ̀ náà ẹgbẹ́ láàrí àti pẹ́yì ọgbẹ́ àgbẹ́ ìjọra wọn ní ìjọba táwọn lé sí táwọn tó lé sí nìkan náà kò kí ló fà nítorí ọ̀dà ni wọ́n gbé lé wọ́n gbé ọ̀dà lé ìfẹ́ náà ni tó wọ́n ti gbé ọ̀dà lé ìfẹ́ náà wọ́n fẹ́ ti àbálá èyí ọ̀dà wọn ni òun ni ohun wo lò ó lé ní ìfẹ́ náà òun yóò lọ́wọ́ ẹ̀yẹ kọ́ omi máa ń ṣe rẹ̀ nígbà tí kí ẹ̀rọ ni kò lè rí òun lọ́wọ́ fara àdùsá ń dára. Àbí láti mọ̀ ọ́ àpàrọ̀ ọ̀gbẹ̀ yìí, láti mọ̀ ọ́ kàfẹ́ lọ dúró rẹ̀ níta, láti dúró lẹ́yà bùbá. Ọ̀rọ̀ ẹ̀rọ ìgbẹ́. Yẹ́n pé sáà lọ pé kéèkì náà pẹ̀lú ọ̀sálóore ó lẹ́gbà ìtọ̀tọ̀ gómìnà tó fẹ́ǹsì lérí kánà rẹ̀ kìí ṣe aráàlú kan yẹn pé ọgbọ̀rọ̀ bí àwọn ọmọdé tó bá ti kọ́ sí báyìí ọ̀sà bá kó òkú náà bọ̀tí tá à ń sọ pé orí ìlú tó fẹ́ kí wọ́n ẹgbẹ́ wọn náà fẹ́ wọn náà láwùjọ tó sọ pé ìdílé ti kọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹlẹ́gẹ̀ẹ́ ṣé wọ́n á ti sọ gíláàsì tí wọ́n ti kọ́ fẹ́ǹsì jáde ọwọ́ gíláàsì ti bọ̀tí ọkọ̀ tó náà láì bó bá ti wá parí nǹkó ah, ti rẹ ọ̀tún àpárá wọ́n bá onígbà wà náà ní òde wọ́n ti sáńgbà náà ọdún ilé báyìí bá tó ọ̀há wọ́n sáyé bàtà ọdún ilé wọ́n lọ́wọ́ sáyé kò ah, àwọn ọ̀dọ́ ọ̀dọ́ tí wọ́n ti tó bọ̀dù kórìí òun ló lè jẹ́ àpapọ̀ ẹgbẹ́ ọ̀dà ní òun lè omi àgbàlá ó dé ilé ìtànà wa tó ní àbábá ń dé ilé wa àlálù àlá ẹni tó bá lálù àlá kò ní o tó lè lè yẹ ní islam wa àlá ẹ̀kọ́ tó wà lẹ̀ pé káwọn ti hàn pé wọ́n ti ṣe yàrá ìdílé wọn ti béèrè ní àwọn akóṣe ìyá tí ẹni lè máa ṣe àwọn obìnrin ojú ayé àti sọ̀rọ̀ láwùjọ àwọn eré ti ti tú àti náà kò béèrè onímọ̀ aláàbò ìtẹ́jọ́ ìṣẹ́jú bá ti sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ pé wọ́n ti kó sí ẹ̀jẹ̀ bá dáná àlejò ni kó fi òun sílẹ̀ ẹ náà wọ́n bá tẹ̀lé wọ́n bá pè ọ́ ní ẹgbẹ́ ìbá ní kókò òun sílẹ̀ wọ́n ní kókò òun. ìdí bíi ilé ẹ̀jẹ̀ tẹ̀lé kókò òun sílẹ̀ gbogbo ẹgbẹ́ àmọ́ wọn fẹ́ wọn fẹ́ òun dáadáa nígbà mẹ́ta ìfowó níbo níbo ni fowó sí tí wọ́n ń kàn sí orí rí ìdílé níbo ni fowó àìsàn àìsàn àwọlé lọ ìtọ́fowó ìdílé tí wọ́n máa ń fírí láti gbé ilé lọ àdúgbò àmàlà sọ̀rọ̀ àìrìn ìwọ̀sẹ̀lẹ̀ tó gbogbo táwọn ẹgbẹ́ inú àlámọ̀ yẹ ti wà látàjẹ́ ìwé látòkú alẹ́bà ohun ẹ̀bẹ́rẹ̀ wọn lẹ́gbẹ̀ wọn léde nípa ọ̀rọ̀ fẹ́ẹ́sì àbẹ̀ nípa ọ̀rọ̀ owó sí eh, federal government tẹ́lẹ̀ ti bá wọn yàn pé yá sọ̀ tán yá àwọn èèyàn sẹ́mọ̀ ẹ̀yẹ́ kọ́ èmi ń kọ́ ilé ìtẹ̀lé wa ní mo bẹ̀rẹ̀ náà àbá mi bọ́ lórí. gẹ́gẹ́ bó yí àbá ìgbọ́lẹ̀ àmọ́tàn tó yá wa lówó. Wọ́n fi náà ti wọ́n yìí. So, yẹn ló fà á pé àwọn àfáàgbọ́ abọ́ ní orí tẹ̀sí tí wọ́n á ṣàlàyé. Àwọn òṣèré tó fẹ́ fẹ́ alágbọ̀ jẹ́ rìbá. Tí wọ́n ti rí, so ẹni tó ń sọ bá náà rí, ó ní àkókò, ah, hmm, anything, anything tó bá ti ń tẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ má jà máa fúnra ní ìdájọ́ pé láì ní bá ti dábàájọ́ náà àfà ká máa fi kàn fi ara wọn ẹgbẹ́ ìgbà bẹ́ẹ̀ gbogbo tó bá ti ń jáde níta tí ń jẹ́ tuntun ẹ máa bẹ́ẹ̀ lọ àfà ẹ má máa fi kàn fi ara wọn pé àwọn ti náà eléyìí náà yorùbá ló jẹ́ olùkọ́ mi àti báńkì tó tún wọn lè fowó sí hmm. ìbánilẹ̀ àwọn àtàlẹ́ náà wọn lè lọ́dọ̀gbọ́dà ẹ máa pè fún ọmọdé àwọn olówó mọ́ ẹ máa fún wọn pè náà pè wọn ni. tó tó ní gbogbo sábàbẹ́sì wa bá jẹ́ mùsùlùmí ẹni ká béèrè lọ́dọ̀ àwọn àfà ọmọ wọn bá ti sàlẹ̀ ní wàhálà ìfọ̀n hàn ìgbẹ̀yìn àrà olóyè àjọ ìgbẹ̀yìn àdánù láti kọ́ sí mú lẹ́yìn ìyàtẹ̀ ìlànì ọ̀sùn gbogbo sábà ti ẹ̀ gbọ́dọ̀ sẹ́yìn fún ọgbọ́n àtàlẹ́ ìsọ̀rọ̀ máa wà lọ́sọ̀rọ̀ ìyẹn tí mú dábẹ́ sínú ẹni ẹni èyí ètò ẹni mọ ìdájọ́ ọba lórí ẹ ẹwà àbáwọn àbúrò lórí tó nílẹ̀ wọn ní gbogbo láti bàlágà tó bá ti bàlágà pẹrẹ ó di ọ̀ràn èèyàn lórí rẹ gbogbo tó bá ṣe rọmẹsẹ rẹmẹsẹ ó bẹ̀rẹ̀ sí kí làwọn èso lórí ẹ kí làwọn èso lórí ẹ. abẹ́lẹ́ ọba àlejò lámúdà fún alákọ̀ ilé ẹ̀sìn ọlọ́run وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته